Galatia orí kẹta. ẹ̀yin aláìronú ará Galatia ta ni a tàn yín jẹ kí ẹ̀yin kí ó má ṣe gba òtítọ́ gbọ́ ní ojú ẹni tí a fi Jésù Kristi hàn gbangba láàrin yín ní ẹni tí a kàn má àgbélébùú kìkì èyí ni mo fẹ́ mọ̀ lọ́wọ́ yín pé nípa iṣẹ́ òfin ni ẹ̀yin gba ẹ̀mí bí tàbí nípa ìgbọràn ìgbàgbọ́ báyìí ni ẹ̀yin ṣe aláìronú tó ẹ̀yin tí ó ti bẹ̀rẹ̀ nípa ti ẹ̀mí á ṣe yín pé nísinsìnyí nípa ti ara ẹ̀yin á ti jìyà ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọn nì lásán bí ó tilẹ̀ ṣe pé lásán ni nítorí náà ẹni tí ó fún yín ní ẹ̀mí náà tí ó sì ṣe iṣẹ́ agbára láàrin yín nípa iṣẹ́ òfin ni ó fi ń ṣe é bí tàbí nípa ìgbọràn ìgbàgbọ́ gẹ́gẹ́ bí abrahamu ti gba ọlọ́run gbọ́ a sì kà á sí fún un ní òdodo nítorí náà kí ẹ̀yin kí ó mọ̀ pé àwọn tí í ṣe ti ìgbàgbọ́ àwọn náà ní í ṣe ọmọ abrahamu bí ìwé mímọ́ sì ti rí i tẹ́lẹ̀ pé ọlọ́run yóò dá àwọn kèfèrí láre nípa ìgbàgbọ́ ó ti wàásù ìrere ṣáájú fún abrahamu ó ń wí pé nínú rẹ̀ ni a ó bùkún fún gbogbo orílẹ̀-èdè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn tí í ṣe ti ìgbàgbọ́ jẹ́ ẹni alábùkún fún pẹ̀lú abrahamu olódodo nítorí pé iye àwọn tí ń bẹ ní ipa iṣẹ́ òfin ń bẹ lábẹ́ ìgún nítorí tí a ti kọ ọ́ pé. ìfibú ni olúkúlùkù ẹni tí kò dúró nínú ohun gbogbo tí a kọ sínú ìwé òfin láti máa ṣe wọ́n. nítorí ó dáni lójú pé a kò dá ẹnikẹ́ni láre níwájú Ọlọ́run nípa iṣẹ́ òfin nítorí pé olódodo yóò yè nípa ìgbàgbọ́ òfin kì í sì í ṣe ti ìgbàgbọ́ ṣùgbọ́n ẹni tí ń ṣe wọ́n yóò yè nípasẹ̀ wọn Kristi ti rà wá padà kúrò lọ́wọ́ ègún òfin ẹni tí a fi ṣe ègún fún wa nítorí tí a ti kọ ọ́ pé ìfibú ni olúkúlùkù ẹni tí a fi kọ́ sórí igi kí ìbùkún abrahamu kí ó lè wá sórí àwọn kèfèrí nípa kristi jésù kí àwa kí ó lè gba ìlérí ẹ̀mí nípa ìgbàgbọ́. ará èmi ń sọ̀rọ̀ bí ènìyàn bí ó tilẹ̀ jẹ́ pé májẹ̀mú ènìyàn ni ṣùgbọ́n bí a bá ti fi ìdí rẹ̀ múlẹ̀ kò sí ẹni tí ó lè sọ ọ́ di asán tàbí tí ó lè fi kún un mọ́ ǹjẹ́ fún abrahamu àti fún irú ọmọ rẹ̀ ni a ti ṣe àwọn ìlérí náà òun kò wí pé fún àwọn irú ọmọ bí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n bí ẹni pé ọ̀kan àti fún irú ọmọ rẹ̀ èyí tí í ṣe kristi èyí ni mò ń wí pé májẹ̀mú tí ọlọ́run ti fi ìdí rẹ̀ múlẹ̀ ní ṣáájú òfin tí ó dé lẹ́yìn ọgbọ̀n lé nírínwó ọdún kò lè sọ ọ́ di asán tí a bá fi mú ìlérí náà di aláìlágbára nítorí bí ìjogún náà bá ṣe ti òfin kì í ṣe ti ìlérí mọ́ ṣùgbọ́n Ọlọ́run ti fi í fún Ábúráhámù nípa ìlérí ǹjẹ́ kí a ní òfin a fi kún un nítorí ìrékọjá títí irú ọmọ tí a ti ṣe ìlérí fún yóò fi dé a sì ti pasẹ̀ àwọn áńgẹ́lì ṣe ìlànà rẹ̀ láti ọwọ́ alárinà kan wá ǹjẹ́ alárinà kì í ṣe alárinà ti ẹnìkan ṣùgbọ́n ọ̀kan ni ọlọ́run nítorí náà òfin a lòdì sí àwọn ìlérí ọlọ́run bí kí a má rí i nítorí ìbáṣe pé a ti fi òfin kan fúnni tí ó lágbára láti sọ ni di ààyè nítòótọ́ òdodo ìbá ti ti ipasẹ̀ òfin wá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 àwa kò sí lábẹ́ olùkọ́ni mọ́ nítorí pé ọmọ ọlọ́run ni gbogbo yín nípa ìgbàgbọ́ nínú kristi jésù nítorí pé iye ẹ̀yin tí a ti baptist sínú kristi ti gbé kristi wọ̀ kò lè sí júù tàbí élénì ẹrú tàbí òmìnira ọkùnrin tàbí obìnrin nítorí pé ọ̀kan ni gbogbo yín jẹ́ nínú kristi jésù bí ẹ̀yin bá sì jẹ́ ti Kristi ǹjẹ́ ẹ̀yin ni irú ọmọ Ábúráhámù àti àrólé gẹ́gẹ́ bí ìlérí.